gbogbo ẹ̀rù táwa bàdẹ̀ lò ó máa sí agbára. ó sọ gbogbo aṣọ táwa bàdẹ̀ wọ̀ ó máa sí agbára. bó ṣe máa jẹ́ nìyẹn ọ̀nẹ́rẹ́bù Tùǹgbá fàájì tó lẹ́tíkẹ́ fàájì tó gba ìtúgbẹ̀yẹ eléyìí tá a ti mú àwọn honourables wa tá a ti ń kó wọn pọ̀ tá a jọ ń jó tá a jọ ń yọ̀ lórí level honourable ẹ wo bí honourables gbogbo ẹ̀yin tí wá ń lé ẹ jájọ ṣe fàájì yẹn lórí ìkànnì lọ́sẹ̀ yìí olórin wa honourable tungbana lajẹ ṣàtìmọ máa gọra ẹ Africa Magic Yorùbá every Thursday láago mẹ́sàn-án nìkànnì pàdé mi bàbá yàwó. adẹ́rìn pòṣónú wa. ẹ̀yin olólùfẹ́ wa ẹ pàdé mi ní orí honourable tungba lórí ìkànnì yìí season two yẹ ẹ gbọ́dọ̀ míì sí ẹ̀ ẹ̀yin tèmi mo fẹ́ kẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ètò honourable tùgbà lórí African Magic Yorùbá ní gbogbo ọjọ́ Thursday nine o'clock ẹ̀rọ màálù tí ẹ rí yẹn.